Assalamu alaikum. Wa alaikum salam tìlá warakatu. Sọ oníbèrè àkọ́kọ́ wọ́n ní kí èèyàn invest nínú business kó wá máa gba èrè ní business yẹn lójú. Pé ṣé Islam faramọ́ àti wípé kéèyàn ra stock àti stock exchange wípé ṣé ó wà halal nínú Islam pé ẹ dákun àwọn fẹ́ ẹ̀ kọ́lá ní explanation lórí ẹ̀ ẹ̀ dákun lọ́wọ́ ìfọyín. Abdullahi Balamin kéèyàn invest in business kó máa gba èrè rẹ̀ ní oṣooṣù tí ìwà ni pé fix kéye báyìí ní màgbà lóṣù ìgbà tó bá lọ́ọ̀lẹ̀ lọ́ọ̀lẹ̀ ìgbà tó bá lọ sókè lọ lókè lẹ́yìn kò sábúrú mẹ́ ìgbà tó bá lọ sausage a ní nǹkan pè ní PLS profit and loss sharing tí wọ́n pé lẹ́yìn bá ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí ìlú gbogbogbò àná pé a mọ́mọ́ àgbà fifty thousand lóṣooṣù àgbà mi yóò di fifty thousand àgbà mi kò sì ní owó rárá àgbà mi gan olùyẹ owó rẹ̀ gan ni ó kú ọmọ ìrà dáríkì sọba pé lẹ́yìn ni kò sábúrú mbẹ bẹ́ẹ̀ ni sọkẹsì náà dáàmà òun bá náà ni òdìlẹ kò sábúrú mbẹ wallahu ta'ala alam.